ọmọ mi ṣohun rere tí a o ọmọ mi gbọ́ tèmi tí a dára o ọmọ mi ṣohun rere tí o ọmọ mi gbọ́ tèmi tí a dára o bọ́mọdé bá hùwà burúkú wọn ní màmá ẹ ló kọ́ bọ́mọdé bá hùwà burúkú wọn ọmọ mi ò ṣoun rere ó ṣoun rere ọmọ mi ṣoun rere tí á dára ọmọ mi ṣoun rere ó ṣoun rere ọmọ mi ṣoun rere tí á dára èyí tí mo bá fi gòbí fún ẹ má ṣe jẹ èyí tí mo bá fi gòbí fún ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo bá fi bá ẹ sọ́dọ̀kùn gbọ́ ọmọ mi torí mi lọ́lọ́run kejì rẹ̀ láì. àléyìn tí mo fi gómìn fún ẹ má ṣe jẹ́ bí mo bá fi mú bí mo bá fi gómìn fún ẹ má ṣe gbà. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo bá bá ẹ sọ́dọ̀kùn gbọ́ ọmọ mi ṣan rere ó ṣan rere ọmọ mi ṣan rere tí á dára o. torí pé ipa tàbí àmọ́ ń ké nínú ayé ọmọ ọ̀pọ̀. torí pé ipa tàbí àmọ́ ń kó nínú ayé ọmọ ó pọ̀ gan ni ṣan rere o ṣan rere ẹ̀gbọ́n tèmi tí á dára o ọmọ mi ṣan rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára o. kí ló ṣẹlẹ̀ mo débẹ̀ ní ìsìn mo kàn àwọn ìgbìyànjú àwọn ìgbìyànjú yẹn ò pé ibi tí mo ní kọ́ lóòtù ní mọ́tò gan-an wọ́n ní pé kó tó nǹkan tá a máa rà pé kí ló ṣẹlẹ̀. wo sódì kò yé mi náà mọ́mì mo rẹ́ni kí ṣá láwọn máa kó gbìyànjú àwọn náà mọ̀ pé kó pè náà wọ́n láwọn máa padà kó wá. ọmọ àbúrò àti wọn kó tí wọn bá lè supply wa ní gómọ kó máa sọ fún wa máa gbàgbé lọ́dọ̀ lómìnà ìgò lọ́jà tí wọ́n nígbà yìí afẹ́ra nìkan ní ìsìn wọn kó nǹkan sínú mọ́tò àárí wọn ọ̀rọ̀ já ọjà ò lè pé ìgò tó kí ló ṣẹlẹ̀. gbogbo àwọn náà ń ṣe ìlú wọn fún fífún ìlú fún ọ̀hún má bínú ọkọ. Mm. mọ́mì kejì. ẹ ló mà. àwọn oògùn yẹn ò pé mo sọ fún yín yẹn. ee mo mọ̀ pé kò pé àwọn oògùn yín náà ni mò ń wá káàkiri. no no no ọkọ mi ló ń complain pé àwọn oògùn yẹn ò pé ni mo ṣe ní kí n pè yín. Ah, ah, ah, ẹ mọ̀ wo ẹlòmíì ẹ wo ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni mò ń kó gbogbo ẹ̀ bó máa pé ẹ̀ẹ̀mejì péré náà ló kù kó pé ó máa pé. òwò kì í ẹ bá kó wá títí ìrọ̀lẹ́ àbí. lágbọ́rọ̀ ọlọ́run mà. Oh, okay, okay. No, that's fine. All, all right. Ẹ ṣé. Ó dàbọ̀ mà ṣe. Ẹ ṣé mà. Àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Abiyamọ, mo kí ẹ kú ọ̀rọ̀ ọmọ. Òun náà ti máa ń bínú ju ọlọ́run máa kó wá títí ìrọ̀lẹ́ pé àwọn náà mọ̀ pé kó pè. Sọ wọ́n mọ̀ pé kó pè wọ́n lè filẹ̀ wọ́n dẹ̀ lọlé ṣé wọ́n pẹ́ àwa ní bísínẹ́sì bá àrùn bísínẹ́sì náà tẹ̀ fún wọn lówó tọ́pọ̀ tí mo kọ́ supply wa kan sọ fún wa náà wọ́n kọ́ lè máa ṣe bísínẹ́sì wa báṣubàṣu náà. màmá mo sí yàn lórí náà nìyẹn. Abiamu, mo kí ẹ kú ọ̀rọ̀ ọ̀rọ̀. Abiamu. Àbọ̀já abẹ́mú òkè fún ọ. Ìyá tó jẹ́ lórí. Ọ̀rí wọ́n sànà ọ̀rẹ́ rẹ̀ sí ni ọ̀sànà yìí kò náà yìí kò yùsù bí kò kò bí wọ̀rí. You go dey hold me money, you go dey hold me money. You know what I'm saying? Na today na you suppose to go spend this money. What you go do like that? Every other person now, they dey that now, they dey wait okay, make dem come collect money when they borrow money your mama collect money now since last week now you no suppose to bring my money up she she, she, she no come na so dem dey do am na so dem dey do am. now just dey provoke person anyhow. àlàyé ló ní ìṣòro I want to ká máa sọ ọ́ owó yẹn gan ni mọ́mì ló jáde lọ tí wọ́n lọ gbà mo mo ṣe ń ṣàlàyé kẹ́ ní fún wa wọ́n máa gbowó yẹn máa gbà gbé. tí mo sọ fún yín a máa gbà lè ṣe mo sọ fún yín lẹ́lẹ̀ sì lè rà jẹ́lẹ̀. òun náà ni wọ́n lọ gbà sẹ́ máa tó dé ẹ̀kọ́ ní sùúrù. alábàgà ìmọ̀dá màbọ̀ how you dey welcome. So, mi problem yɛrɛ brɛ brɛ brɛ brɛ brɛ brɛ brɛ brɛ brɛ you go time no yɛrɛ yɔ na the money. Bring the money out. I'm not telling you na better person. Thank you lọ ti jí láti five thirty ọtí. ó dá ilé tí gbé lọ́pọ̀. iye ìgbà tí máa wà ní na lie na you dey lie as i don see you wait wait as i don see you when be say your mouth dey open dey open busy like say uh, toilet fly dey worry so eh i don know say you wan blow lie but when you no dey greet me dey greet me dey kule kule kule kule i know say something don dey enter inside today eh.

They dey wait for the money if you say na so other people dey dey dem dey do dem dey carry my money dey run ejo na na na so you go see money come eh. I know, I know. Eh, you will pay. Oh Tomorrow. Tomorrow, I trust you. Tomorrow you will pay. Yeah, I'm asking. Eh. Water, water. Water, water. Water, now. Water, now, Olani. Approve you dey talk so you sure? Yes. Tomorrow see you now. Tomorrow ọ̀la ọ̀la ma ma wa. Wá yàrá yàrá. Wọ́tà náà yàrá yà. Eh? Wọ́n ti yẹ bá ti máa wà lé. Bá ti máa wà lé pẹ́ kó bẹ̀rẹ̀ kẹ́jú láti bá yẹn fa ọ̀la lè bá máa wà lé nà. Ẹ àwọn àbọ̀lé wa ti wà lé fọ́ọ̀dà. sọ ní ìyẹn máa fi ṣúfì rà ọba ẹ wo ìbá tó máa wálé ẹ bá tó jókòó ìwà ẹ bá máa wálé ẹ jókòó ẹ bá máa fún yín. fóònù ọ̀hún ṣe new now wọ́n lè wọ́n rí paaki ló ti lò. báwo ni wọ́n lè báwo ni èmi mo ti ń lo use èèyàn one pé wọ́n mọ̀ tẹ́lẹ̀ kò ní fẹ́ ta nǹkan tó tó tó máa fẹ́ ah, problem. àwọn sọ̀rọ̀ ayé mọ̀ ṣọ́ apá. ibo lọ́dà bó ló ń lọ. Ah, ah. ẹ ti gbọ́ ni pé àpé kí ni fọ́ọ̀mù ti jáde náà. fọ́ọ̀mù. fọ́ọ̀mù professional course ta missing last year. ẹ bẹ́ẹ̀ mẹ́ta lè ṣe àsokò ẹ̀ ẹ̀ mọ́ kí fọ́ọ̀mù ti jáde. a gbọ́ kankan o. èmi ò mọ̀. ó lọ bẹ ti gbọ́n sìn ẹ̀ nígbà ní kájọ lọ. àgbàjà mú bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe. ẹ jọ mọ kí ni ẹsẹ̀ ń pé èèyàn èèyàn bá àkọsí òṣù. àbí èèyàn nǹkan tó máa pa ṣé pé mi ò tún ní páàsì ìkọ́dún yàn. mi ò tẹ̀lé páàsì. kí ló ti fẹ́ sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀. ẹ má bínú ẹ kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ no ó ní form professional course kan tájọ discuss in last year a dẹ̀ miss ẹ̀ ó dẹ̀ ti jáde sí kadẹ lọ òun lèmi fẹ́ lọ gbà mọ́dọ̀ káwọn gọ́tì ẹ̀ ti máa gbà bọ̀ tí. wọ́n máa wulẹ̀ ṣe kò ń ṣèyàn tó lè pass irú. ṣé ṣe irú kan ò ti gbẹ má eh. <laughs> ó mọ̀ pé orí ìwọ̀ gbàwé. àwọn ọmọ tá a ṣì mọ díẹ̀ gan àlè pàṣẹ náà sọ pé ah, ṣé òun ṣe òré mi. àkọ ah, ẹ wọ́n lè sọ ọmọdé lè pàṣẹ. níbo lọ́jọ́ òun calm calm wey you you sure say no be say you wan carry my money take catapult go gbolo yibo. don carry my money run o to say na your pikin na wan do exam soon. but like this now you see us i papa orobo my people they do meeting today I mean, dey dey do chief so na there they go i don dress fine yeah. uh, correct problem uh, but uh, you go wait for <laughs> me. no you go go inside there put uh, all those my job. or you go go outside abi you want dey inside when you say you wan steal my money you wan steal my money inside no go even try that. enjoy everyone. when you eniwe even when problem dey so no you go there. torí tẹ̀ ń kan wa lójú bá ẹ ṣáà rí kọ́ndíṣọ̀n mọ́ mi ní òṣà láìkẹ́. ṣé mo kọ́ wa ní dókítà dúró dè. Ah, wo ó ti tó ó ti tó ó ṣàmù pé ó mọ bí kọ́ndíṣọ̀n mi ṣe rí ẹ yé jà ẹ fẹ́ máa bára yín jà ní báyìí. Mm, ah, mm. ẹ má jà o ẹ jọ ẹ má jà o. mọ́mí ẹ pẹ̀lẹ́ o fẹ́ máa bú mi ni. ẹ má nìṣó ẹ̀jẹ̀ tó ń dúró. lè páàkì sí. mú mi sórí ẹgbẹ́ kejì. bàbá yẹn ó láìkí ẹ omi ò o tó yẹ sọ fún mi ó máa ń disturb mi gan pé ọmọ yẹn à òun láìkí òun fi ṣeré o. ọ̀gá gbàgbọ́ yẹn jọ láìkí mi wọ̀ ẹ́ bẹ́ẹ̀ kó ń ṣe ṣùnà kú ṣùnà ẹ̀ báyìí ṣé o so ṣé o kì í ṣe o fi tracker sí lára tó fi mọ̀ pé ó ṣe ṣìnà ni. ṣé tí mi bá kàlá kò máa sọ̀rọ̀ ni alo ah, ah. ní rádaràdá lè yàn. dá ah! lọ bá bọ̀bọ̀ yìí ó tẹ ó tẹ lóun máa tún gbé mi lọ jẹjà lálẹ́ yìí. ẹ̀ẹ́dẹ̀ ọ̀rá náà tẹ bá ń sọ̀rọ̀ ṣe dandan nípa pariwo ni ẹ ò bẹ ṣe ń pariwo tẹ̀lé ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ ń rí his voice ni ẹ ṣáà rí i pé mò ń kàwé ń distract me now. kejì dúró ṣé torí pé òun kàwé ń sìn ká máa sọ̀rọ̀. ẹ wo bẹ yẹn ń pariwo náà. a ah, ah, lè sọ̀rọ̀ tó ṣe ń wá náà moreover nǹkan tó ń kà yìí lórí ṣé lórí exam tó fẹ́ lọ ṣe yìí tí ò ṣọ́kọ máa mú ẹ. Ah, ìwọ jọlọ ni. èmi jọlọ ń múwèé òun kàwé òun kàwé. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ kí ni professional kí ni exam tẹkàn tẹnumọ́ látijọ́ kí ló ṣẹlẹ̀ kí ni báwo ló ṣe jẹ́. <laughs> ohun exam tó ń sọ ni ọmọ táwọn all company yẹn tó bá ń ṣe exam wọn fẹ́ gbàyàn síṣẹ́ ọmọ rẹ àwọn professional exam tó yẹ pé téèyàn bíi hundred bá lọ ṣe èèyàn bíi márùn ló lè pass oh. àwọn hundred tó fẹ́ lọ ṣe yẹn ìmí àá ti gbàwẹ̀ fún twenty days ìmí àá so bàǹtẹ́ àá so kurubé má bẹ́ hmm. ẹlòmíì á gbé nǹkan sábẹ́ àgbo torí kóhun tiẹ̀ lè pass exam torí tó bá pass yẹ à wọ́n fún wọn lówó kò imagine kí oil company oil company hmm. kó máa san salary fún ẹ tó bá tún gba ẹ síṣẹ́ tán wàá gba free accommodation oríṣiríṣi mọ́tò oh. nínú owó tó fún ẹ o lè kọ́lé nú ẹ eh? no wàá sọ fún mi ṣé irú exam rẹ lẹ́yìn fẹ́ pass. Ah, kéjù ló pass ah, ah, ó máa ṣe o. mo ṣe o ò ṣàkíṣọ lọ. o ò lè pass. mo bẹ̀ yín ni mi ò ṣàkọ ẹjọ ẹkọ fún mi ní two time ṣẹgbọn little time mo ní lọ́wọ́ yẹn jọ ṣẹgbọn little time mo ní lọ́wọ́ yẹn jọ. ṣòyí tó bá pass exam rẹ kọ́ géètì mi. èmi wà ń bẹ o wọn máa di géètì ìbọkútẹ. ó ṣe òkè wọn náà tún pdf kò máa pass. kò lè pass kò lè pass má lè kà sọ ẹ. ṣé tó bá pass wàá géètì létí. kò lè pass ibi tí èsì máa wà ní tí àtìgbàgbé kò ní pass. shit again na ayé náírà wáyàrá wáyàrá the woman na so you go dey do you go dey do every time you go dey collect my money you no go gree pay ayé ó sì yẹn na ti bọ́ọ̀lù àwò wáyàrá o si get yeye na so she go dey collect my money she no go gree pay you go say na so everybody dey do na so she go she she go see money. come outside. o oh, she dey yaraba you ba yaraba. come outside. you dey old woman. siam siam eh, eh, eh. old woman. ayenaji ayenaji come outside. come outside. i no fit beg you again. come outside. carry am. Come am. My picking don't go. My no, no, go no, the money. no. My picking don't go collect the money. Mama, they can't go. Oh, yeah, yeah, yeah. You don't go collect the money. Mama, I know you. Go, go, go, go, go. Oh, she can go. Go. Go. She don't get for you. No, dear. Mama, I do pay. I do pay for me. I do pay for me. Keep quiet. Keep quiet. Ilobo, Ilobo, Alaki, Alaki. Mariam! If she find out that I like again, she no go you you you go. go. go. fall. Aládùúgbò! Aládùúgbò! Aládùúgbò! Ẹgbà mi! Aládùúgbò mi! Ẹgbà mi! Aládùúgbò! Aládùúgbò! Latif! Mo tẹ́wọ̀! Ẹ bọ̀ gbà mí! Aládùúgbò! ìràbọ̀ ìràbọ̀ ìràbọ̀ ṣàánú mi ìràbọ̀ náà sọwọ́ sísọ ìràbọ̀ ọlọ́dìmọ̀ ní ọlọ́dìmọ̀ ìràbọ̀ àìkọ́mi àìkọ́mi dájú pé sọ́yìn kò pẹ́ lọ́mọ come náà jù náà pé àǹtí ọmọ mi lọ rí ma áfì ọmọ mi lọ gbọ́dọ̀ agbọ́ ọmọ mi lọ ẹgbẹ́ mi lọ ṣọ́ọ̀dù ọmọ mi lọ you know one pay you know one pay ọgbẹ́ mi náà bá mi ní ọ. yóò lọ bí kí n bá mi lọ sí ìgbà yóò lọ sí ìgbà yóò lọ sí ìgbà yóò lọ sí ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo dáràn mo dáràn irọ́ tó fò mo fẹ́ dákú o ìbò dákú ìbò dákú lẹ́yìn dákú ìbò dákú mo máa kú o ìbò dájú irọ́ tó fò ìbò dájú àti mi láyé dákú láyé ìbò dájú lámì àṣàánú mi. Oh, Auntie Luka, yeah, ẹjọ ọ̀hún má mi. mo dénú lẹ́sì mi ò bá wọn wọn ọ̀rẹ́ sọ fún mi pé àwọn fẹ́ jáde. bàbá rògbò wọn ti gbé mọ mi yín lọ tó bá rí ìdìbò ìtọ̀ṣe ṣe wọn wọn mọ̀ náwó wọn ah, nà mọ́mí tó jẹ́ pé mọ́mí wọn ń sunkún in fact ẹ̀yin bùtù lọ gbé wọn sí tó fi gbé wọn lọ mọ́mí wọn ṣe mí mọ́mí wọn sunkún wọn nà mọ́mí tó jẹ́ wípé tó bá rí ìdìbò ìtọ̀ṣe ṣe mọ́mí jàkàjàkà nǹkan tó wá ń ṣe bàbá yẹn tó wá ń ṣe bẹ́ẹ̀ Igárògbò please abeg ẹjọ à ń bẹ̀ yín ara ẹ̀ ò yá torí mọ́mì ni mo ṣe wá sí mọ́mì ẹlẹ́sìn mọ́lé tó jẹ ó oh, please we are begging you in the name of God please Ogarogbo. that one wey be say you the cough the cough where you the cough kira adamada tini wẹ o zige rọmú sèpè see come well, may i may i tell you you wey be say you the follow i the bed so if you come here come beg for money say you wan borrow money if i tell you say money no dey how you go feel you no go feel bad one way you dey look me you no go feel bad so now you come follow am come and say this one im mama collect money e no gree pay you come dey follow am dey beg see im e head as e be like a eh, eh, coconut bada gree head e dey talk nonsense. please ah, it's very sick. alhaji irukere eh, na i be you i dey call rukere you know. Now pursue them now, eh? Because they don't take python teeth now, take the scrub nose. Oga, please. Now, pursue them. Hey, pursue them. Arobi, shut the door, Lori. No. Wọ́n ti gbọ́dọ̀ rìn léyà tó dájú mi. Ẹjọ́ sẹ́yìn wà. Ẹ wọ́n mi lọ. Bí ọ̀sẹ̀. Ẹ dìde. Ẹ dìde. Ẹ dìde. Go. Èdè máa ní. Títà. Títà. Títà. Títà. ẹjọ́ sá mo délé sí wọn nípa tí wọ́n gbé mọ́ mi ní ẹjọ́ faramọ́ mi ò yá tí wọ́n gbé gbogbo ilé ẹjọ́ bí ọ̀nà. mo yá láì bàbá àwòkù ìwẹ́sà tọ́lẹ̀ tẹ́lẹ̀ sí. ẹ má ìdè pọ̀ sí ẹ ẹ̀yin náà ti mọ̀ wípé wọ́n ti tó ọjọ́ paying you. And again, mind you, there's nothing you have to pay for. Mọ́mí ẹ wà ní toilet. Toilet? Yes. Ẹ̀jọ̀ ara mọ́mí mi ò yá health wọn ò gbé ẹ̀jẹ̀ ṣàkóso bí ọlá máa sanwó yìí. Na so I tell you so na so e be. Your mama, your mama dey toilet. Your mama dey toilet. Your mama dey toilet. What be say you dey hold me, when I come in the house that day, when you wan come collect money, na so you dey beg me, They beg me, They do dey rababa, dey rababa, dey rababa like say na. I don tell how dem dey sing that song say, "Eba dey rababa, rababa, rababa." Ọba ògo. Ọba eh, ògo. Like said, na be God. You know, see, if your man not me my money, as he dey inside that toilet so, as he dey inside that, toilet so, when he say, as the the old dog of that toilet they take they enter his stomach so, that's how the money go dey increase. Interest go dey follow my money. Yeah. The final thing be say, if I don see my money collect, where your papa Mara? Make him moon, I mean, money, you got to para, over para, headquarter, I go carry your man go para, you land work me for there and there my headquarters again. so if you no pay me na so you go be no worry sit down there make you look me buy you ẹ̀ka ìgbẹ́gẹ́ ó sì gẹ́dà ọmọ oṣù orí bí akíní bí àrùn girl, you reach you reach there no no no worry you reach there useless people na just dey spoil my fun which one na constant now. everybody don't go na more na go now. Sure. ìgbà ẹni ọjọ́ ìgbẹ́ owó tẹ̀lé jọ lórúkọ tí mo ní kò ṣe òṣè wẹ́ẹ̀mẹ̀ bó ṣe rí náà òṣèlítì wọ́n tẹ̀lé fún ọlẹ́wọ̀ kan bá mi ní máa wọ̀ ní mo tí màá ṣe ní fíwọ́n àti tìkọ̀tọ̀fẹ́ kí tó tìkọ̀tọ̀fẹ́ màá kọ́ ti sáàsì bí ẹ tó bó ṣe fúlẹ̀ tó ṣe ń wọ́n ó ṣe ń wọ́n sọ́ọ̀sì náà wọ́n bá wọn jáde fún ọ̀fà Okay, but what are you doing? Well, so, yeah, anyway, Oh, yeah, I need you. tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo fẹ́ ṣe professional course kan, àwa náwó ní time yẹn. So, mọ̀ sí wa lọ wọ́n lọ yáwó lọ́wọ́ àwọn kan so táìmù tí a dá fáwọn yẹn pa àmà dáwó yẹn padà táìmù yẹn ti wá pé ààrẹ lówó yẹn dá padà bí wọ́n ṣe wá arrest mọ́mí nìyẹn so òun ṣe wá rò pé bóyá tí wàá bá yín since ta jẹ́ regular supplier um, yín pé tẹ̀bákọ̀tẹ̀ yìí kẹ yá wa lówó yẹn tàbádẹ̀ ti yànjọ́ ìmọ̀ mi ìgbà tí wọ́n máa jẹ́ pé lọ́kàn máa ti wá supply fún yín láti fi san àwọn ìsìn yẹn padà sí. okay i'm trying to sọ pé mọ́mì lọ yáwó níbì kan wọ́n wá arrest mọ́mì eh, station wa ni mọ́mì wà báyìí. kò ń ṣe station ah. ẹ̀dá àwọn àwọn tó máa ń yá òlòwò ìlú yẹn. èlò lówó èlò wọn. It's about one twenty thousand. Ah, don't mọ́mì kọjá yìí. Ọ̀sán olówó èlò, wọ́n wá sí ẹ̀mọ́ tọ́lẹ́sì.

torí ìwọ bó ṣe wà yìí o máa fi station tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe drive o ti yí ọ̀nà ìpele drive o máa fi station ó ti ń wọ sọ́ọ̀sì ó ṣe fresh náà tó bá tó bá fi sáàsì bí ẹ àwọn ọmọ sáàsì bí ẹ lọ́dẹ̀ tó tún fọkọ̀ ọ̀gbẹ́ tó lẹ́ba ayé mi jẹ ni tó lẹ́ba bísẹ̀sì mi jẹ ṣé ní ìpínlẹ̀ oníbà yẹn ṣé kò ní náà ní pínlẹ̀ oníbà níbẹ̀ kí ibà ẹ̀dọ́ àdì. mo nílò yẹn kó ti kó wa. ó kà á ó pé ó pé ó ṣúọ̀ má dàda àwọn kan o àwọn tó máa ń kó pè lọ́dẹ ó ṣúọ̀ ó pé àwọn abẹ́tẹ̀ tí mo lò sí ọ̀dà máa pé mi ò fẹ́ wà náà o kò tàbí àwọn ọkọ màá sọ lọ́pàá gbí ẹ o máa sọ station àlẹ́ tí ìwọ̀n bá pé òní nígbà yálẹ̀ fún ọkọ sọ́mà ìwà sọ station. àwọn ọmọ tí ń ṣe lẹ́gbẹ̀ẹ́ pọ̀ jù láàyè náà onímọ̀ àwọn ibo ẹ̀ ní kò tí ì máa dúró tèmi lẹ́bàá bí lẹ́bàá bá yẹ kí jáde bẹ́ẹ̀ máa business mi jáde. oṣù ọ̀gbọ̀n bí ó pé mi ò fẹ́ wà náà ó pé Thank you ìta lórí ṣẹ̀ṣẹ̀ ná owó ọwọ́ mi ni o ń pè mí ò tí ì ná sí i àìsí tí mo lè kú wọ́n dẹ̀ tẹ fóònù tí ò sí ìlú yìí ní àbúrò síbi tá a wà inú dẹ̀ tẹ fóònù ò sọ̀rọ̀. kí ló ń ṣẹlẹ̀ ṣé boyfriend mi náà kọ́ mo chat kó balẹ̀ yá wa lówó ni àbẹ́òdò ni. Má ẹ Kí ló sọ? Ẹ má fún ẹ lówó yẹn. No, má sọ fún mi pé owó mọ̀mísí ẹ̀ ló fẹ́ fún. Gbà tí ó dẹ̀ ń tukun báyìí kí láá fẹ́ ṣe sí ṣáà máa wò ó ràn ni. Ó ah, lóò máa ẹ̀ ọ̀pẹ ó dẹ̀ ní owó mọ̀mísí kí ló kàn ẹ́ ó ẹ̀ ọ̀pẹ tí mo sì bá máa sọ pé bóyá o lè rọ́ọ̀bù mi bóyá o sọ nù ara ṣáà lè máa wò báyìí ó ní ìdòwò náà. àbí náà la máa ṣe. àwọn ìyẹlẹ́gbọ̀n yẹn sunkún yẹn tó kàn ní kéńbì alátara tó ń wọlé ọkàn. It's okay. It's okay. welcome, brother. Oh, Màámi. Mo kó àgbálẹ̀ mi. Mo kó àgbálẹ̀ ara mi. Àrùn búburú ò fojú mi bí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ tó bá mi wọ ògbó ẹsẹ̀ mi, ògbó ẹ̀yìn mi, oyè má bá mi wọ lálẹ́ o. Ẹ pẹ̀lẹ́ láti ṣeré wọn bá yín gan gbómi kaná wọn bá yín lè fi màsáàjì mm. ẹ pẹ̀lẹ́. Eh, kejì ibi ó mọ̀ pé ìrù kò ní lè yá wa lówó mọ́ ibo láti máa rówó sùkúrù ẹ báyìí. mami hmm. gbogbo ẹ pátápátá lèmi náà ti rò ṣùgbọ́n kankan tó dá mi lójú ni pé ọlọ́run ọba tó dá wa á hmm. ṣe é ṣùgbọ́n ọlọ́run ni mami ọlọ́run á ṣe ẹ má jẹ́ ká tún máa ròyìn ẹ pẹ̀lẹ́ kí lẹ fẹ́ jẹ náà. ẹ ṣọ. ẹ mm, mm, mm, kò sùn díẹ̀. ẹ pẹ̀lẹ́. ìdùnnú ogun tó fún mi kò ṣiṣẹ́ lára mi. ẹ pẹ̀lẹ́ stress yẹn ti pọ̀ jù ni ẹ pẹ̀lẹ́ náà. ìka ìka ìka hmm. ìka ìyá mi. àbí àmọ́ kọ̀ ọ̀rọ̀ wọn. ẹ̀ṣẹ̀ gan-an irú ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe ọlọ́run tó ṣáàpè tèmi níyà ó ti pé tí mo ti jìyà yín bọ́. mami tí mi máa rọ̀ mí hmm. ẹ mọ̀ pé àròkàròkàn máa ń fẹ́ kó àsùn dá kò sí bẹ́ẹ̀ ṣe máa nípa ẹ̀rọ tẹ̀tún ní sunkún ẹ̀rí ẹ̀rọ omi ló ti ń dà lójú mi má sunkún náà nà ó. dìbò wọn bèjì kí n má sunkún mọ́ gbọ́ ìjọ mọ̀dí gan tí mo ṣe sọ yìí mo rọ̀ ń kò pẹ́ tí mo lóyún ẹ báyìí. Eh, congratulations sir doctor ẹ máa sọ fún mi pé ìyàwó mi ti lóyún wọ́n ti lóyún. wow thank you so much. She is two months pregnant. Olúwa o. Méjì ló wà lọ. Ah! I am so happy. Yes, yes. Ẹ gan. Ẹ gbìyànjú. Ẹ kàn ní imagine. Ẹ gbogbo tá a ti ń dààmú sí láti ọjọ́. Àṣewẹ́rẹ́ ọlọ́mọ àṣẹ. Oh, there was no problem mọ̀ pé gbogbo nǹkan àsìkò ni gbogbo rẹ ti ti ya náà ni. ẹ kí wàá ní um, next step kí ni kọ́tà ṣe. kò sí nǹkan kan um, àwọn kan wà wá fún antenatal ni so káwọn nurses máa yọjú sí wọn kó máa fún wọn lọ àwọn oògùn kankan láti. ó ti tán kó bàtàn kó sí wàhálà kankan wo inú inú mi ti dùn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní. <laughs> ọlọ́run tí mo fẹ́ bá yín sọ. ẹ rántí test àṣẹ fẹ́yìn oh, oh, oh. yes oh. Uh, result ẹ ti jáde ó ti jáde ó ti jáde well ẹ mọ̀ pé mo bá yín sọ náà ẹ ní láti máa rest iṣẹ́ tẹ̀ ń ṣe is already stressful on its own so ẹ gbọ́dọ̀ máa ṣe kẹ máa ní sinmi kẹ fúnra yín sinmi kẹ máa lọ díẹ̀ díẹ̀ náà. téèyàn bá ń sinmi kí ni ìyàwó máa jẹ kí làwọn ọmọ fẹ́ jẹ. Ah, ẹ̀mí lójú o yes ìyá ṣiṣẹ́ bọ̀ ẹ̀mí lójú ẹ̀dẹ̀ mọ̀ pé kò even people once tàbá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tàbá ti jẹun ọmọ àlọ́ pé everything is fine. àtọ̀rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni mò ń jẹun gan o ah, àti bí ṣe ń ṣiṣẹ́ sí ni máa ń jẹun bí eh, kán ni o. nǹkan tí mo fẹ́ sọ lọ́sìn yẹn kò ń <laughs> ṣọ̀rọ̀ oúnjẹ even kí wọ́n máa jẹ balanced diet eh, there is time for rest there is time for everything even time tí yàn máa jẹ oúnjẹ yẹn ó wà very important ẹ eh, so put on mọ owó kìíní màá fún yín láwọn oògùn kankan but you need to take your siesta very serious. màá màá gbìyànjú eh, eh. màá try láti dáǹsì ọ̀tọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń kọ àwọn oògùn fún mi. lè tóyún tún ti dé ẹ̀dẹ̀ ní kéèyàn rẹ́sì. ìrọ̀ olùbẹ̀ rẹ̀ sí. ìyàwó mi ò ṣiṣẹ́ mọ́ èmi máa máa ṣe gbogbo ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ pọ̀ ní. congratulations thank you so much thank you so much. baby ọmọ nǹkan tí mo ń wò. what's that. n wò pé tí a bá bí ọmọ náà yìí Um, mo fẹ́ make um, promise kan even kí n má lò ó lọ́wọ́ tí mo mọ̀ pé tá ṣe ń bì báyìí owó máa tẹ̀lé straight ni mm. i know that mm. one for sure um, mi ò fẹ́ kó bẹ̀rẹ̀ láti public school mo fẹ́ kó lọ sí private school tó bá dé university náà private university ni mo fẹ́ kó kó parí school ẹ̀ kó dẹ̀ rí ṣe straight in tó bá máa ṣe masters ẹ̀ báyìí ìlú òyìnbó ni mo fẹ́ kó di iṣẹ́ but um, nǹkan kan wà bẹ́ẹ̀ ọkùnrin lè mi fẹ́ kó jẹ méjì. obìnrin kankan kan máa bí. no no no no no no i disagree with you i want. i want two boys. Mm, no no. what. you don't want a woman like me. no i i want a woman like you but on this one we are talking about mo fọkùnrin méjì. you don't want a woman like me. ok jẹ́ kí n ṣe fẹ́ inú ẹ̀ ń bá yẹn um, èmi náà fẹ́ ọkùnrin kan obìnrin kan like you said. <laughs> now you talking. ṣé yẹn ti wá oge pẹ̀lú ẹ̀. but but um, nǹkan tó máa ṣẹlẹ̀ rí o nǹkan tó máa ṣẹlẹ̀ rí o àwọn méjèèjì bó ṣe wà yẹn èmi náà máa jọ. Hmm. abẹ́rẹ́ no ẹyọ kan máa jọ mi hmm. ẹyọ kan máa jọ ẹ we mm-hmm. share it ikọ́ máa jẹ ikọ́ máa jẹ èmi pọ̀ obìnrin yẹn mo fẹ́ kó jọ mi. ẹ mm-hmm. mm. eh, ọkùnrin máa jọ mi. mo bẹ ta. alábí <laughs> jọ nítorí Ọlọ́run alábí má kó bá mi ah, jọ gba ogun ẹ alábí jọ alábí jọ ojú mi alábí jọ alábí wojú mi alábí wojú mi jọ nítorí Ọlọ́run jọ nítorí Ọlọ́run gba ogun ẹ alábí jọ Ah, Àlàbí jọ ah! jọ lògùn ẹ ah, Àlàbí wojú mi wojú mi lògùn ẹ lògùn ẹ alabi mi alabi. Àlàbí Àlàbí wojú mi Àlàbí wojú mi Àlàbí no no Àlàbí wojú mi alabi. Àlàbí Àlàbí Àlàbí. <laughs> alábí ojú mi ojú mi alábí ah, ojú mi ojú mi ah, tọ́lọ́ máa ràn mí lọ́wọ́ tọ́lọ́ máa ọ̀pù mi ẹ̀rọ alábí alábí. Padà ah. náà. Yàrá ẹ̀ ṣeun. Náà Miss Ashabi, wọ́n gbàgbẹ́lẹ̀ ní ẹ̀ máa wọrí everything máa okay bọ̀ nǹkan kan tó ń rú mi lójú bẹ̀ ni pé gbogbo oògùn tí mo fún yín the last time kálẹ̀ ń lóhùn bó ṣe yẹ kẹ́ máa tó wọn ni mi ò rò bí a inú tí wọ́n ń dùn yìí wá ṣe máa dùn síbẹ̀ because despite the fact pé ẹ̀ sanwó pé mo ṣe kó gbogbo oògùn yẹn fún yín ah, àti ìṣẹ́bẹ̀ kẹ́ lò so kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ẹ̀ ló ni. ìbọ̀ṣọ́ oògùn dídé ni. dókítà ó máa ń lo ó kàn jẹ́ pé ó ti ṣe tí ẹ̀ tó ti tán. Ah! ó ṣe díẹ̀ tó ti tán ṣọ́rọ̀ lu ọ̀sọ̀ jáde nígboro ẹnu yẹn ìgbà tó ṣe ti tó tán ìjẹ́ ẹ sọ fún mi. mo fẹ́ wá kó wàhálà tèmi bá yẹn ni. wàhálà tiẹ̀ bá mi ṣé èmi ni mo sọ pé wàhálà ẹ̀ pọ̀ jù fún mi ṣo fẹ́ kó bá mi ni lọ́mọ tó jẹ́ pé òun náà làgbọ́ kàn lé mi kí wọ́n torí ọlọ́run má sọ ilé ayé mi dòfo bí ò bá wọ̀ bóyá kí n mú ẹ sọ́dọ̀ kí n máa mójútó ẹ fúnra mi. ẹ̀yin ọ̀lẹ́ fi mí ṣe gbígbà kí là máa ṣe sínsìn. ọlọ́wà fún wa ṣe oògùn yẹn náà oògùn yẹn náà lè ṣe máa ra. oògùn yẹn sì àwa náà wà tó èlò. with the circumstances náà pẹ̀lú bẹ́ẹ̀ tí ẹ ṣe jẹ́ ẹ̀sìn àti fẹ́ di ìkọ̀ọ̀kan náà family so ẹ kó forty five thousand naira wa. Ah. forty five thousand. ogójì àti márùn. bẹ́ẹ̀ni ìyá yàjú mú mi àmọ́ ogójì àti márùn yẹn ṣé torí kò oògùn yẹn ó ti yẹ kó máa lòkulù dédé pọ̀ tó yẹn ní àbí. because i'm a need àti fún un ní àwọn fresh dosage so that ó máa pick up. àwọn àwa náà ni owó tẹ́ mi kọ́ńtà tí ẹ bá mi jẹ́ òwúrẹ́ kò sọ́ọ́rí kò sọ́ọ́ láyọ̀ báyìí wẹ́rẹ́ tí wí ń jábọ́ lára igi tí kì í ní igi lára kọ́lọ́njó sọ tiẹ̀ náà kó wà ní lára ẹ ṣe dọ́tọ̀ àwa wọ̀ ẹ̀. ẹ ṣe kò ní dọ́tọ̀. mo fẹ́ yàgbẹ́ máa yàgbẹ́ máa yàgbẹ́ máa yàgbẹ́ ọmọ ni o ọmọ ni o.

pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Okay. Alabi. iṣẹ́ tó lùwà ti parí lọ́lọ́mọ máa gbé wa fún un. ìdí tí wọ́n yín kọ́ pé wà ní pé àṣàbí ní ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀. wá gbogbo bá ṣe try try try try try try ẹ̀jẹ̀ ti ṣọ́ọ̀ṣì lára. dókítà ẹ̀jẹ̀ bá wa fún lẹ́jẹ̀ lọ́dọ̀ yín nínú àwọn ẹ̀jẹ̀ tó ẹ nílé. òòrùn náà tó yẹn blood type wa blood type tó wá máa ṣe títí ẹ̀ òun la máa fún. ẹ̀jẹ̀ tó bá lára mu ẹ wá gba tèmi èmi mo bí bàbá ọmọ yẹn ṣe fẹ́ gbọ́ tèmi ẹ̀jẹ̀ yẹn wà very very important sir. ṣé ẹ̀jẹ̀ mi á bá lára mi. mo ti kọ prescription for nurses kẹsàn-án yìí ló bá wọn ó láwọn kankan náà tẹ máa rà ọ̀gbìn blood type everything tó tẹ ní ìdókò ti wà mẹ́rin. a máa tún ra àwọn ọdún. ẹ máa ṣe kí á yẹ it is very very hard nísinsìnyí ẹ máa ṣe kí á yẹ. àbẹ̀jẹ̀ lọ́mọ mo fẹ́ wẹ́ẹ́gẹ̀ gbà ṣé ṣé a máa rà á ni o. màmá ẹ̀jẹ̀ yẹn ṣe pàtàkì ok ṣé dókítà màmá. o lè kò bó. Break me, break me, break me, break me, break me, break me bíríkì ni ẹjọ ẹjọ bíríkì ẹ báyìí ẹjọ gbogbo náà ará àdúgbò ará àdúgbò ẹjọ bíríkì ni ẹjọ ọmọ bìnrin ọtí ìyá ìyàwó ẹni kejì ìtàn tí ẹ sọ kalẹ̀ ìtàn tó ń gbòmí jẹ́ lójú yìí ni ṣùgbọ́n mo ti ṣèlérí fúnra mi. sunkún má sunkún ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ kí n sunkún mo máa ṣèlérí fún yìí ìlérí náà dẹ̀ ní pé mo máa tẹpá mọ́ ẹ̀kọ́ mi mo dẹ̀ máa ṣàṣeyege nítorí nǹkan ẹ̀kan tí fi ròyìn lẹ́kún tí bá dènìyàn lọ láwùjọ bá dènìyàn nítorí kí n jẹ́ níyàn kí n tọ́jú yín ni the only thing tí mo fi lè ròyìn lẹ́kún mami I don't want to cry. <laughs> sọ lọ́wọ́ bá mi ṣe fún ẹ tuntun lè ṣọjọ́ fún mi ọlọ́wọ́ bá mi tọ́jú ẹ ọlọ́wọ́ bá mi bí ẹjọ́ ọlọ́wọ́ kejì ìwọ́júwọ́jú lọ́pàá mi kí ẹ sí ìgbéga ni ti jẹ́ ẹ ṣáṣì àṣìṣe kí àṣeyọrí màmá ìjọra ọmọ ọ̀ọ́ lọ kẹ́tì máa ń jọ lọ ọmọ. Mami o is okay. Jìyà lórí ẹ lásán. Mami o ti tọ́. Òní ṣọ́kọ. Mami o ti tọ́ ẹ má jẹ́ ìsọkọ. Má jẹ́ ìsọkọ. Ẹ pẹ̀lẹ́, péjú, hmm. owó mi ràn ní kẹ̀kẹ́ ẹgbẹ́ ọ máa dá máa ń sọ. Àǹtí mi, àwọn akínà màá lọ pè mí ready gbogbo nǹkan tá à ń sọ ń pa kidney tẹ́nìd wọ́n dẹ̀ láwọn ti ready láti donate àwọn fún mi. ìyá kejì ìyá kejì ṣé pé ẹ bá donate kidney fún mi. bẹ́ẹ̀ ni màá kidney méjì ni mo ní mo ti dàgbà mọ́mì kí ni ìwúlò kidney méjì nínú sàárè ni mo ṣe wá rò wípé ah, kí n kúkú ojúlówó ju ṣàánú tí má lè fún yín lẹ́yọ̀ kan àti wípé ṣe mọ̀ pé nígbà tí mo gbọ́ràn yẹn ẹ sọ pé ẹni ẹni tó bá wá ẹ máa fún lówó tó ah, ah, wá lóde tí máa fi ṣàhún. ó ṣe ìyá kejì ó ṣe o ó dẹ̀ wá látọkàn ẹ ó wá látọkàn ẹ ó wá látọkàn ẹ láti fún mi ní kíndìnrín ẹ. mọ́mí mọ́mí ìwọ ń tiẹ̀ so òòrùn bí èèyàn tó máa mú wa ó wọ́n jẹ́ woman tó dọ̀tí báyìí. àti irú òun lè ń sọ yìí ṣé bá aṣọ wọn lásán ló dọ̀tí ṣé kídùn wọn dọ̀tí ni. ewo eh, ah. eh, eh, ewo aṣọ ló dọ̀tí lóòótọ́ kídùn ò dọ̀tí ẹ mú mi lọ sọ́dọ̀ dókítà ṣé rí mi tẹ̀rí mi mú sìgárì mi mọtí rí mi ìṣiṣẹ́kúṣe rí mi ìlóra mi lálòjù gbogbo ara mi pé kékèké egungun ló yẹ o ti fún tẹ̀dọ̀ kídìrí mi gbogbo ẹ̀ ló dá o ẹ mú mi lọ sọ́dọ̀ dókítà ẹ mọ́ mi ẹ mo tiẹ̀ gbọ́ gbà tí mò ń gbọ́ lẹ́ẹ̀kan yẹn ẹ ní ẹ máa ń sanwó owó èèyàn ẹ lè sanwó. owó wà ah, owó wà ó lè tí mọ̀. tó bá ṣe lé fún mi wàá dẹ̀ gbádùn ah, ọlọ́run ṣe mà. ó yẹ pé dókítà gbà yẹn. Hmm ibo lẹ ti rówó. báwo ṣe ń bí mi nìyẹn ó ní ilẹ̀ bàbá ẹ̀ kún tí mo mọ̀ ń pa ẹ̀ kò pẹ́ tèmi àti bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra lóra ilẹ̀ yẹn mi ò jẹ́ ọgbọ́n pa ẹ̀ ní torí ogún ẹ̀ nìyẹn mo ní máa tọ́jú ẹ̀ fún ẹ kó kọ́lé rẹ̀ nù àmọ́ nígbà tí gbogbo rògbòdìyàn kò sówó ẹ̀záàmù kò sówó skul ẹ̀ ń bá kókó ta owó la fi ń wówó ogún ẹ̀ náà ni wàá dẹ́ fi ṣeun rí àmín wà á ra ìtọ́jú yẹn lọ wà á kọ́lé. ọ̀rẹ́ mi ò ṣe é. I love you. Kí ni ẹ̀kọ́ ọ̀rẹ́ jẹ mọ́ kí ni jẹ? Ẹ̀gúsí jẹ̀ fún mi.

ojú ọ̀gbọ́n òwe wò fáìn nìjọra rẹ̀. má fi bàrà bú mi láì jẹ́ ah ṣe ah, I made it! Yeah. Ah, I made it! Ọ̀dọ́ ah, result jáde. Má sọ fún mi pé o pass. Yes, mo pass. Ah! Hmm. Wọ́n ní mo pass mo ní ìlò ṣé mo gbé exam yẹn tó máa máa pick winner àwọn bíi márùn ní gbogbo country náà máa pick so what you are trying to tell us now is that ó wà lára àwọn márùn tí wọ́n pick. of course yes you are you pass. mo ti sunkún mo ti rẹ mo ti pariwo. àkùsí o. mi ní kò sí tọ̀tọ̀ náà ṣé aláṣọrí ṣé kò yẹ kí àwa náà máa dunú bá. ṣé bá ń dunú ṣe bí wájú ń dunú. inú oṣù wo la dun òun nìkan ló ń dunú mo fẹ́ ìwọ ìwọ ló jẹ́ kí n ṣe. ṣé inú ẹ̀ ò dùn fún mi ni. ìwọ ìwọ ló jẹ́ kí n ṣe exam ṣé pé kébì náà fò wọlé báyìí sí. ẹ̀gbìn ọlọ́run mi àti ẹ̀ ìyá àná mi lọ́ọ́ gbọ́dọ̀ máa kọ́ wa kówó ṣé kò gbowó tó náà nìkan máa ṣé ìjọba bá yẹn kéèyàn má lè sòótọ́ ọ̀rọ̀ fún yàn ṣé o mọ̀ wé ẹ kóòtù wọn léta jọ ṣe gba ọpọlọpọ ẹ tó máa gbẹ tó mo jẹ headboy ìgbà tí mo kó secondary school headboy máa ni mo jẹ. Ah, ṣé kọ́ni kọ́ni lọ sí secondary school primary ah. school tó lọ tó rò pé kìíní wo ṣé mo kọ́ kọ́sọ̀ lọ ṣe wọn gbẹ́ sọ wọlé eléyìí tí wọn gbé wọlé mi bẹ̀ lọ́wọ́ help ẹ̀ má fara We wé oníkálukú ṣe yan kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fi wà mo fún mi inú mi dùn ó ti inú mi dùn imagine ọmọ rẹ̀ tó wà ń sin ah, ah. lẹ́fọ̀n. èèyàn o ti wo o ti náà yẹn dùn lẹ́fù láti ju lẹ́fù wa lòun tó bá dé tàǹsì tó bá yá a rí sẹ́lẹ̀ níbẹ̀ á gara ọmọ àrò èmi àti ẹ̀. alẹ́ màá ní ọ̀rẹ́ wa ní ah. olóríire by association. ẹnà ọdẹ tí bá ní ẹyin ọ̀rẹ́ mi lẹ ní ìnáwó tí bá ní mọ́tò àjọ máa fi cruise àyà náà ní every tí bá ní àjọ ní ìnáwó so what are you saying. àwọn ọ̀rẹ́ kan náà yọ ni o tó bá ti fún mi kọ́kọ́rọ́ mọ́tò mi sẹ́yìn sẹ́yìn. àwòṣe bí èmi wá wá ni ó sì ibi tó tẹ tó tẹ rí ìwọ ibi tó bá ti ibi tó bá ti tì mí dé ibi tó bá ti tì mí dé wàá ṣàpadà lẹ́yìn. ẹ wọ ẹ ẹ tiẹ mọ àpadà lẹ́yìn. èmi wá gbé yín já mo wá gbé yín jáde ni mo ní five hundred naira kan lọ́wọ́ wàá dẹ́ fi gbé yín lọ jẹun èmi ò ní jẹun sẹ̀mó méjì hundred naira sẹ̀mó méjì ẹ̀rẹ̀ máa jẹun. sọ́dọ̀ ìyá mi náà rà lánàá. ibo la fẹ́ lọ tẹ́lẹ̀ ah. ẹ jẹ́ àlọ́ mo ní five hundred naira lọ́wọ́. àjọ ní five hundred tó ti wá sí ẹ̀jẹ̀ tó ní five hundred thousand àjọ máa náà ó so lẹ́sìn. ác Akbar kọjá ìyànà lè máa fún ẹgbàá tì. ìlú tó máa yà ní ẹbẹ̀ yẹn. ẹjọ́ ti pọ̀ jù kò mọ̀jú nǹkan kan tó mọ̀ ní kó rojọ́ kó dẹ̀ jẹun kò mọ̀ kò ní làákàyè. ẹlẹ́jọ́ òṣì ó dẹ̀ ti dàgbà bóyá ìwà yóò ti kó. ẹ bá wọn máa fẹ́ bẹ̀rẹ̀ náà. ọ̀hún ni sọ̀rọ̀. kí lẹ fẹ́ jẹun mo wà òkè fún náà. ọ ẹ má wà òkè tẹ́ bàjẹ́ mọ́ mi máa sọ̀rọ̀ kí lẹ fẹ́ jẹ. Ah, má wọrí <laughs> tí bá ti rẹ́dì máa pè é máa lọ tiẹ̀ máa wẹ̀ tó bá ti rẹ́dí o máa pè é ọmọ she is very adorable bí ọ̀pọ̀lọ́ ah, mọ́mì. ṣe bó mo máa bízì lẹ́yìn ni. lóòótọ́ mo bízì but ẹ mọ̀ àgbà tóun dẹ̀ dé tó dẹ̀ ní ah, ó ti máa ń disturb mi tipẹ́tipẹ́ ọjọ́ ìmọ̀ mò ń lọ mo máa ń dá time fún un ló ṣáàdè ló ṣàníyàn pẹpẹsẹ o tí n bá fi lè mú wa sọ́dọ̀ yín lé ní wàhálà máa ṣẹlẹ̀ o kíní kan kíní kan so to avoid wàhálà mbanúkẹ kò sí wàhálà láàrin um, free period tí mo ní jẹ́ sáré mo wá kémi tó máa padà síbi iṣẹ́ òun mo ṣe ní kí n wá. àbí yẹmi tó máa ń sọ. Eh, eh, yẹmi yẹn náà ni yẹmi yẹn náà ni eh, bẹ́ẹ̀ ni ma. ìpẹ̀lẹ́ ìyàwó mi pẹ̀lẹ́ ah, ọmọ wa fa ah, yín. Ah ọmọ ìfáyín o. kí lẹ expect. ebi lọ ebi lọmọ ìjọ o. Ah, kí lẹ expect bá mi ló bí mi náà ṣe eh. expect kí n lọ gbẹni tí ò ní fún wa lè gbà tó fẹ́ yẹn mo bẹ ṣe rí ni eh, so ọmọ kọ ni mí. pẹ̀lẹ́ ọmọ dáadáa yes ma pẹ̀lẹ́ kò tọ́jú pẹ̀lẹ́ eh, kí ló yí tó mọ yóò wá ṣe yín lálejò ọmọ ìgbà. ọmọ mi mo ní kó má wọrí ma. yes ok for now. Yeah. Yeah. Yeah ṣé kò sí ṣe ṣe kó n bá wa jà. Ah, rárá ah, o nítorí mo mọ̀ pé wọ́n lè rí. àmọ́ mi. ẹlẹ òṣì òṣìkú àbẹ̀wò. ẹ wò mọ́ mi eh. èmi fẹ́ máa lọ sí ibi iṣẹ́ ń tèmi because break time yóò ní pẹ́ over so baby ṣé wàá dúró tí ìyọkọ ẹ ni o lè fẹ́ jẹun kó dáná and all that èmi padà hmm. sí ibi ah no baby aṣọ ti gbàgbé ni mo sọ fún mi pé mo fẹ́ lọ ṣe nǹkan. oh that's true Um, kò sí wàhálà náà mọ́mí mm, one of these days màá ṣá láti wá weekend kan tí mo máa free tó náà máa free ó máa bá iṣẹ́ ẹ máa lè get to know each other. kò sí tó dúró. ah no no eh? so mọ́mí wo baby let's go. mi ò pẹ́ dé ẹ jẹ́ fọ́ọ̀mù fẹ́ jẹ́ bá dé ẹ bá mi monitor ọmọ yìí o àbí kẹ́yìn ló kọ́ bá mi fọ́. fún ara mi mo máa sí i. Eh, so baby let's go. pẹ̀lẹ́ wọn dáadáa pẹ̀lẹ́ weekend o. màámi mm. ah, ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí náà ẹ ṣe máa ní pé kí n má fẹ́ Yẹmi because Yẹmi ò wà burúkú sí mi kò ṣèyàn burúkú so kí wàá mi rí ìsìnkú kí mi ò ní fẹ́ ọmọ tó dá sí mi ní wàá ti mi sọ kí mi ò lè fẹ́. mo rò ń kejì mo rò ń kejì ṣé mi ni mo bí ẹ ṣá ẹ. Eh? ní ọmọ tó jẹ́ pé fúnra rẹ̀ náà ló ṣàlàyé fún mi gbogbo wàhálà àdídí ìjọ̀gbọ̀n tó máa ń bẹ́ẹ̀ fà á àtẹsẹ̀ kan sódò ọ̀ní fà á tábà wá ti ẹsẹ̀ méjèèjì bọ́nú odò kọ́. màámi ṣe fẹ́ gbọ́ ṣe rí ìgbà tí mo sọ fún yín yẹn ìgbà tá a ṣe bẹ̀ sí ń dé tara wa rẹ̀ ìgbà tí mi ò tí ì mọ̀ wá ẹ̀ tóun náà tí ì mọ̀ wá mi ni mami nísìn mo ti mọ owó tí mo wà mi ìgbà tí mo lè sọ fún mi tí mo pọ́n ni máa fẹ́ bọ́ nísìn mo sọ pé òun ni máa fẹ́ àti yúùsì mọ́ra wa ìwé ẹ̀rẹ́ tẹ̀mí lọ́rùn tó bá jẹ́ pé yẹn ni màmí ẹ̀fìn yẹn lè mú fẹ́fẹ́ èmi àti alájọ máa gbélé sọ ẹ̀fìn yẹn lẹ̀ kò kàn yín màmí ẹ kàn sọ pé ẹ̀ accept ni ó ló bá tán. wo tó bá jẹ́ pé mi mo bí ẹ lóòótọ́ tí mo dẹ̀dẹ̀ lé ẹ lórí o ò lè fẹ́. màmí ṣe fẹ́ gbọ́ ma yẹmi ni màá fẹ́ Oh, nǹkan tó ń ṣe yín ti yé mi ẹ ń wò kí bóyá ti bá fẹ́ tán bóyá máa gbé wá sínú ilé mi báyìí ẹ̀yà tẹ́lẹ̀ máa ṣe bí orogún àbí. èmi náà sọ pé bí ọjọ́ ẹ̀ máa wáyé new site mi máa kó lọ síbẹ̀ ẹ̀yin àti ọmọ tó wà níbí kẹjọ máa wà ń lé ọmọ tí mo fẹ́ fẹ́ ẹ̀ lè yan fún màmí ọmọ tí mo fẹ́ nìyẹn and that is fine ẹ má bínú mà. kejì kejì. abiyamọ abọjọ. ó ga ọ bí ẹ ti ń dán ọkàn tí wàá gbàgbé wa síbí báyìí. Mm mo ti gbọ́. wọ́n ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo ti ní láti discuss ọ̀rọ̀ tó wà ní ìpẹ̀lẹ̀. ọ̀rọ̀ mo sí èyí tí o ní wọn ni kò má fẹ́ obìnrin. Hmm. ṣé o mọ̀ pé àwọn àgbà máa ń pòwe pé nǹkan tí àgbàlagbà tó rí nígbà tó jókòó tójú ẹ̀ tó hmm. tí ọmọdé bá gun staircase kó lè rí o èmi bá advice ẹ pé kó gbọ́ nǹkan tí mo ń sí sọ àgbàlagbà ni wọ́n nà wọ́n ṣáàlì rí gbó kọ́ńkọ́ sí gbó kan ní kó kúrò lójú ọ̀nà ó máa ní nǹkan táwọn náà rí tó fi sọ pé o lè fẹ́ lẹ́dí yẹn nà ìwọ náà ló nà. mo ti gbọ́. wọ́n sọ mo ti gbọ́ because ah, tó rọ̀ bọ́dẹ̀ rí báyìí tó bá yẹ pé ó le ó le ju bí mo lẹ̀ ń rò lọ ó máa pè wọ́n ni pé àpò mi ò nǹkan tí mo fẹ́ kó sọ gangan nìyẹn wípé kí n pè wọ́n yẹn gangan mo fẹ́ kó sọ ó yẹ kó mọ̀ kémi náà mú oúnjẹ ọmọ kékeré náà mo ti pè wọ́n at least mo ti pé mọ́mí sáà tó bẹ̀ mi jẹ́ ọ̀bẹ́ mẹ́ta okay màámi o mo nífẹ̀ẹ́ ọmọ yìí ẹni kì í fẹ́ at least for her to say o ò lè fẹ́ ọmọ yìí ó máa ní tangible reason. kí ló wá sọ. ìwọ náà bẹ́ẹ̀ pé kí ló sọ màámi ní pẹ́pẹ́sẹ́ torí pé mo ti sọ fáwọn rí pé ọmọ yẹn ò burú ó ṣe kinní kan bóyá ti bá fẹ́ sílé kó má lọ máa fún mi ní problem kó má lọ máa fòró mo ní ah kò má mi ṣebí èmi mo nífẹ̀ẹ́ mi mo ń ba náà jà jọ ṣé èmi náà ní tèmi lọ́wọ́ ni kò sẹ́ni tí ò ní ní tiẹ̀ lọ́wọ́ màá mọ̀ kó kí àlébù tiẹ̀ lélẹ̀ má dẹ̀ mọ manager simple má mi nítorí kan tó bá mi ṣe ni má fẹ́ nìyẹn o torí pé ó ní wàhálà. ìgbà tó dẹ̀ tí lóòótọ́ pé wọ́n báyìí kò sí kí n bọ nǹkan tí mo kàn ń rò ní pé ó mọ mi ò mọ nǹkan tó kàn ń ṣẹlẹ̀ ọkàn mi kò ń sọ fún mi pé kí n sọ fún ẹ kó gbọ́rọ̀ sí mọ̀ sí ẹ lẹ́nu I nítorí jẹ ọ̀rọ̀ àwọn ará olùwà lẹ́gbẹ̀ẹ́ sọ fún gbogbo ọmọ ìlú rẹ̀ láti ìgbà àti ìlú sẹ́kọ̀ntà ìgbà yá ìgbà wá ṣáà ìgbà kò sí wàhálà rẹ̀ sórí um, mi ò ní fẹ́ kó bọ́dà nípa nǹkan tí mọ́mì or anybody bá sọ àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n ní pẹ́ni tá a bá nájà là máa ń wò ẹnì kan kí n wá ariwo ọjà whatever tí mọ́mì àbí anybody bá sọ ariwo ọjà ni wọ́n nà èmi gangan lọ́jà tó ń ná and mo dẹ̀ wá ń fi àsìkò yà aṣọ pé no matter what anybody says or whatever they feel about you it's not going to change my opinion. ìwọ ni màá fẹ́ and nothing is gonna change that. Hmm? Are you sure? Baby, I am 100% sure. Hmm? Please, I'll So, come out, Dad. <laughs> Akma. Yes, Auntie. We won't know whether your girl like our friend. No, tell us. Auntie, you know what? Make I tell you to. me i know say my oga like am too he like am well well make i no lie but the thing wey me i see be say e be like say oga madam wey dey for house no like am o oh. but mbok make you no talk say na for my mouth na you hear this one o oh. i just say his mother doesn't like me from the look of things wey me i know e be like say oga madam for house no like you but me no know wetin you do for am o oh. ma haba sindi omoke i no know. Ah, but happen Do you think your boss have another woman? Ah, yun, yun. Inere woman venom. Mabasi. Inere woman venom. He doesn't have any other kid. Are you sure? Of course, Nana. This is the only na um, auntie alone. I may I know say my oka girl. So and as she did so, like I told you, but Mbok, please don't talk say now for my own mark. Now you hear this one. Um. E be like say oka madam wey for us. that is my okan mama e be like say <laughs> she no like am for this woman oh. so if you know see whether you get any other man wey like you wey you wan follow na me go advise you say make you go panic apanikoke mi ntanga do na the truth na im i tell you so but abeg no talk say na my mouth na when i hear this one o oh. and until the morning wey you promise me i hope say you go kill me pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wo fún ara mi ni mo ṣe oúnjẹ yìí o ṣoṣo orí orí ètò ìtàn àbádùn ẹ̀rọ ìjọba. ọlọ́run mo kì í sí yín mo fẹ́ kó mọ̀ pé mi ò ṣe ìyá ọkọ sí ẹ̀ lọ màmá ẹ̀ ni mo jẹ́ ọmọ ló jẹ́ sí mi. Bọ́mì ìṣọwọ́ wà! ti mo ti pẹ̀lú àtàwọn tó pè kọ́ mi? Bí ló wà? Tó dẹ̀ sọ fún kó mọ ibà. Bí ló wà? Ẹ̀kúdẹ̀kùn ẹ̀, èmi ni mo pè mo ní kó wá kí mi kí fẹ́ ṣe lálejò gẹ́gẹ́ bí ìyá tí kì í ṣe ìyá ọkọ ẹ̀ èmi dẹ̀ ni mo tún sọ fún pé kò gbọdọ̀ sọ fún ẹ̀. ẹni kó má sọ fún mi ẹni lè sọ fún mi. eléyìí ó kàn ẹ̀. ọ̀rọ̀ hmm. kò sí wàhálà ibi ń pa ń bọ̀ tẹ̀lé mo dẹ̀ ti rí jẹ. padà padà mo sọ jẹ fúyàwó mi mo sọ jẹ fọmọ mi ò fẹ́ jẹ inú ẹ̀ padà ó jẹ ọmọ mi oúnjẹ tó bá fẹ́ jẹ tiẹ̀ á ṣe ṣe tiẹ̀ ni mo ṣe eh. léyìí fóun yẹn. bébì sọ fún mi eh. kò ní fún mi jẹ. kò fún ẹ jẹ o ó yá ìbámu jẹ. ẹ eh. kò sọ àìmí náà àwọn abínú mọ́ mi máa wá jọ yín lójú ṣe fẹ́ gbọ́ máa wọlé sí máa lọ fún ara mi ni máa sọ oúnjẹ. ẹ sọ oúnjẹ. ṣe bí ìwọ ti ìwọ ti wà tí mo ní ti máa yín. oúnjẹ oúnjẹ ìyàwó mi lẹ ah, ah, ọmọ mi lélẹyìn eléyìí ò ń ṣe ìyàwó ọmọ mi lélẹyìn eléyìí ò ń ṣe ìyàwó. mo dáadáa àmájẹ ah, májẹ ń bọ̀ ó ti gbé pẹ̀lú ọkọ ọkọ jọ ọ̀rọ̀ tí màmá ẹ̀ bàbá ẹ̀ sọ ọ̀dọ́gbọ́dá ẹ ṣe wà. bóyá kò parí ẹ o ẹ pé mi mo sè kò parí ẹ o. ó dùn mọ́ mi. mo ṣe <laughs> ọmọ dáadáa iyọ̀ nìkan mo fi ṣe é o mm. iyọ̀ nìkan mi máa kọ́ ẹ. bẹ́ẹ̀ni ah no dey wait. <laughs> mo wo wo rẹ o lè mẹ́rin kó jẹ́ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin kó jẹ́. wọ́n <laughs> gidi ẹ ṣe mo rò kejì. jọ má bínú ní kọ́ọ̀rí bó ṣe rí mi kí má bínú ọ̀dọ̀ àwọn kéjì mo kàn ní pé kí ìyá sì kí sáré wọn jọ má bínú látàrí ó lè ń pàn jáde ẹni mi pẹ́ lọ jẹ bí ń pa mí ká jẹun ká tó máa lọ sí gbà mí èmi ti jẹun mo ti jẹun ti jẹun lọ́dọ̀ àwọn kéjì. o ti dọ́gbọ́n sọ́ra rẹ̀ àbí kò sí wàhálà ń fẹ́ jẹun o. ó yá jẹ́ kí n tiẹ̀ lọ. níṣẹ́ níṣẹ́ jájá máa kí ló ṣe é náà kí ló ṣe é náà ah! bíbí ìkùnmí kí ló ṣe é ní ìkùnmí kí ló ṣe é ìkùnmí ibi side bíbẹ ló ń gún mi kí ló ṣe é bíbí mo dẹrùn yẹmí yẹmí tó mo dẹrùn yẹmí yẹmí kí ló ṣe é yẹmí ọ̀daràn kí ló ṣe é. màmá mi ìṣe àlàyé ṣe máa ń sá fún injection yìí. òun náà sì oògùn yẹn ni mo fẹ́ injection tó fún mi lọ́jọ́ òyìnbó gbogbo ìdí báyìí gbogbo ara báyìí ó yẹ ìwọ ṣáà fún mi lóògùn. ọmọ pé tóògùn bá ti pọ̀ jù kó má lọ máa dé. oògùn hmm? yẹn ara mi tètè máa ń balẹ̀ tí mo máa ń lo oògùn ṣúlẹ̀ abẹ́rẹ́ yẹn torí ìjẹ́gẹ̀ ẹ̀ máa ẹ̀gùn àgùn tèmi fún yín ó ti sú mi. irọ́ lọ́ọ̀sì. it's getting too much ẹ jẹ́ kí màmá. ìfẹ́ o. màámi ǹjẹ́ ọ̀kẹ́ láti ẹ̀kan tí ẹ̀mí ti kó ìrìn àmọ́ tí ń pe nọ́ọ̀bẹ̀ tí nọ́ọ̀bẹ̀ ò ti rìn. yẹmi ní ọ̀gbìn kan tí mi ò kí ń láìfẹ́ lé mi ò láìfẹ́ máa pe ọ̀kí fóònù ẹ̀ máa wá reachable. sùúrù ni àbí tí bá ń sọ̀rọ̀ màá ní mò ń sọ̀rọ̀ màá sọ̀rọ̀ sí ẹ̀mí o màá sọ̀rọ̀ sí o. kejì ó kejì gbogbo nǹkan kọ́ la gidi. grandma báwo ṣe ń pè é. ojú díẹ̀ díẹ̀ àmọ́ ara mi ti balẹ̀. mami mami mo receive kọ̀ọ̀kan sí ni o òye mi o sọ́sọ́ òye mi lórí fóònù wọ́n ní kí bóyá ah, ah, yẹmi kú àbí bóyá ó wà lọ́sípítù àbí bóyá ó ṣe kíní kan má ti kò yé mi o kò yé mi kò yé mi. yẹmi wo yẹmi wo jọ máa tẹ̀ sí yẹmi tó kú ibà. ọyẹ kú ọyẹ kú ọyẹ kú ọyẹ kú. Ah! wọ́n kékeré àdínkù lọ́mọ yẹn o àdínkù lọ́mọ yẹn ẹlẹ́dàá mi ò ṣe o tèmi. ọlọ́run ni ó máa ṣe olúwa ni ó máa ṣe aṣebitire aṣe olúwa ó máa ṣe olúwa ó ṣe orí mi ó ṣe àyà mi ó ṣe orí mi ó ṣe àyà mi ó ṣe oríwa ó ṣe o àbíkú lọ́mọ yẹn o má kéjú o má kéjú o ṣáà má ní olúwa ó ṣe o olúwo ṣeun àbíkú lọmọ yẹn àbíkú lọmọ yẹn àbíkú lọmọ yẹn. bọ́nà yẹmi jẹ́ kó fi yé wa ní pé ọ̀dọ̀ àwọn kejì lòun ti ń bọ̀ lọ́jọ́ tó ṣaláìsí. Yeah. Um, dókítà sọ fún wa pé poison ló jẹ. dájúdájú àjẹké lánàá ọmọ kú lónìí ta ló mọ̀ pé àjẹ tó ké lánàá ló pọ ọmọ jẹ. ọ̀pọ̀lọpàá gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ kó kú yìí she was my girlfriend ẹni tí mò ń fẹ́ ni ẹjọ ẹni tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ fẹ́ báwo ni mo ṣe máa ń pè é pa òun òun ni mo ló tọ́ sí ẹni tí mo nífẹ̀ẹ́ ni nàá ìmọ̀ ọkọ̀ pa ìnà. ẹ wọ kejì ẹ má dìbò rárá ẹ má pretend ṣé ọjọ́ náà sọ yìí ọ̀dọ̀ yìí yẹn ti kúrò and besides oúnjẹ tó jẹ sáwọn dókítà kan fún àgbòṣe pupa ọ̀dọ̀ yìí ló ti jẹ ṣé kí lè sọ ẹ bá pretend o ẹ wo ọlọ́pàá ẹnu ọlọ́pàá. o dẹ́ ń takọ̀ mi lójú mi. ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹ má jẹ́ kí bọ́ọ̀sì yìí kó pákéjì wa ń bí báyìí àwọn ọlọ́pàá ọ̀rẹ́ wa ìkàdé ní ẹ fẹ́ fi ṣògbó wà bí ẹ fẹ́ fi ṣògbó owó ọlọ́run mú mi. Um, tí mo bá gbọ̀ngàn tí ẹ ń sọ yín dandan ọ̀rẹ́ yín tí ó ṣaláìsí ẹ ń jẹ́ kó di mímọ̀ fún mi wípé ilé kejì ni ó ti jẹun tí wọ́n kàn fáwọn pẹ́pọ́ ìzọ́ra. bẹ́ẹ̀ ni. ẹ jọ má bínú ṣé oúnjẹ lọ́sọ̀kú pa ni. but o gbọ́ nígbà tí o sọ pé oúnjẹ ló jẹ àna ọ̀dọ́ ẹ̀dá ló ti jẹ oúnjẹ tó ṣe kú pa. o o ọgọlọpàá ṣẹlẹ tó bá jẹ tó ń jẹ yìí ó ti yẹ mi mo ti mọ ẹni tó pa ìyàwó mi o tó bá fi gbọ́ dáadáa o tó bá jẹ oúnjẹ poison lọ́sọ̀kú pa human body ṣẹlẹ tó bá ṣàti rẹ́dì màá fi tọ́lẹ̀ mi ẹ̀fẹ̀ máa lọ àrẹ́sì mo ti mọ tó pa. ṣùgbọ́n ọmọ tó ń sọ <laughs> wọ́n ní mo mẹ́ni tó pa. mọ́mí ẹ pẹ̀lẹ́ kẹ́dẹ̀ make sure pé ẹ̀ ń jẹun dáadáa ẹ̀ ń lo àwọn oògùn yín kò sẹ́bà fúnra yín ní rest kò níwà òkè o ṣe máa pòde ìtìdé ẹ jẹ́ kí mi máa ọ̀rọ̀ kẹ́ ẹ tẹ́kẹ̀ ara yín ṣe gbọ́ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ bye ọ̀rọ̀ ẹ̀ mọ̀ bye bye. ọ̀gá madam sorry o ibo ni ọ̀gá tiẹ̀ ní. madam me i no understand o. No him just comot today He no tell me anything Same him wan dey comot you know say na me dey carry am comot before but he just comot today i no understand so right now i cannot tell you that this is exactly the place my oga go home ah na him be the sidon oga welcome. ọlọ́pàá man you do your work. ọlọ́pàá. yes ma from state cid eh? you are under arrest. Eh? oga police na oga madam be this na my oga mama be this one why you wan arrest her. ṣé o ya tí bá gbá etí ẹ ẹ ṣiṣẹ́ yín jáde. pé. madam please you are under arrest for the murder of miss yemi. madam kí ló please you have to remain silent because whatever you say now will be used against you in the court of law. and madam please you are wasting our time we don't have all day stand up. ẹ dìde ńlẹ̀ àṣírí ti sún ẹ dìde ẹ dìde kẹtẹ̀lé wọn. madam you are wasting our time ẹ gbé wọn bàbá rẹ náà ṣe ń yẹbi ẹjí yorùbá ẹ ṣẹyìn náà ìwọ tó jọkùnrin kò lè ṣiṣẹ́ lọ́mọ. дочь you want to use force on me. Kéjì mo máa ń Do your work. Take her away. Kéjì. kejì kí nǹkan tẹ fẹ́ gbà ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń takò wọn ní tẹ̀ ń takò wọn táwọn ọlọ́pàá ìyàwó yẹn ọlọ́pàá fi ń sinmi ẹ́ ẹ̀dọ̀ máa ń tẹnu mọ́ pé ìyàwó ló pa fi ń sinmi tó ti bẹ́ẹ̀ ń takò wọn ní station ẹ́ tó bá tiẹ̀ jẹ́ káwọn ọlọ́pàá ṣé tó bá yẹ káwọn ọlọ́pàá fẹ̀ sí iṣẹ́ ní ilé ẹ̀kọ́ ti gbọ́ yẹn ìdájọ́ òbí ẹ̀ máa sí lọ́wọ́ ọmọ ó dà ṣé tó bá wá ní kọ́ lọ́pàá ìyá ní ṣé ní ní máa dùn sí nínú ìlú ọ̀dùn. dáhùn pẹ́sẹ̀ dáhùn sọ lè sọ̀rọ̀ wọn ni gbogbo àti oníṣègùn adéọba iṣọ́ wùsàgídí jọ kí ló jù ú àtọ̀rí ẹ̀rọ tó ń dín lójú ṣé wọn pé tó bá dé lójú tó ṣe ń para lórí ilẹ̀ ọ̀tọ̀ sí ni what is your problem adéọba iṣọ́ òun wà òkè kí ló ṣe náà ṣé ti lé mi because ẹ̀yin méjì lè ṣe ń sound ẹ jẹ́ kí n máa fíkì bóyá mo ti ṣe nǹkan tí ò dáa ẹ jọ kí ni nǹkan tí mo ṣe tí ò dáa pé mo lọ ta kùnrin àjẹ́ pé mo lọ ta pàpàyàn ẹ jọ ẹ sọ fún mi nígbà tí ìyá tó bí mi lọ́mọ tó wà so wicked láti pẹ́ ìyàwó ọmọ ẹ̀ ọmọ tó sọ pé òun lọ tó lè bá fẹ́ pé kó wà fẹ́ mi ẹ jọ kí wọ́n nígbà tí mo lọ ta kùnrin àjẹ́ ẹ sọ fún mi kí ló bá ṣe lè nǹkan tí mo ṣe kí mo ta kùnrin àjẹ́ ìbára gbàgbé I will do it over and over hmm. yes jọ̀wọ́ fẹ́ bí ìkọ̀kan lọ́wọ́ ni ṣé bí ìyàwó ẹ̀ ṣe pè ẹ́ o fẹ́ kí wọ́n pa yẹn mọ́ àbí. kí ló bá tèmi ah. yẹ kí ló bá èèyàn kan ló lọ́wọ́ tó ń lọ pa ah. ṣé ọ̀kan ló lọ́wọ́ tó ń pa àbújá bọ́lá náà ni ilé ìfọ̀tà fún mi ilé tó bẹ̀. ó bẹ́ẹ̀ sórí àlè ní kí ọmọdé má dẹ̀tẹ̀ tó bá tilẹ̀ dá gbogbo rẹ̀ wo sórí tó bá ti ní sísì gbogbo ẹ̀ ṣe nìyẹn láti wákàtí lọ jẹ́ kó ní kálukú dúró lórí ọ̀rọ̀ even if all is safe. no no ọ̀rọ̀ ìjọ ti ọ̀ tó ti dà. ọ̀rọ̀ ìjọ ti dúró ẹ̀ dà. ọ̀kejì ẹ wo sá ẹ̀yin náà la máa bẹ̀ kọ́rọ̀ yìí má lọ end up kó má lọ end up sí situation tó yẹ pé olótìtọ́ máa kú sí ipò ìka wọ́n mọ̀ yẹn ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ah, at least àwọn bá ti ń ṣe wọ́n mọ́mì tọ̀dọ̀ tiwa àwọn náà mọ̀ wọ́n kò pọ́síbù tẹ́ bá ní ká ro ọ̀rọ̀ yìí dáadáa àbí. Ah, kò tiẹ̀ pọ́síbù rárá báwo ni èèyàn ṣe máa sọ pé ìyá òun pa ah, girlfriend yẹn ṣé wọn kò tó ṣẹlẹ̀ ọ́fíìsà àwa tá a bá ti kúrò bíbá bọ̀bọ̀ yẹn dàgbà ní láti lọ test brain yẹn torí kò mọ nǹkan tó ń sọ. mi ò rò pé mọ nǹkan tó ń sọ. àyíkọ́ ah, tí ò lè ṣẹlẹ̀. so possible ni ẹ̀yin náà wò ó. Um, nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé mo ti gbọ́ ogun nǹkan tí ẹ sọ but mo fẹ́ kẹ́ mọ̀ wípé nínú ayé yìí ni ìyá ló ti ń fi ọmọ tí ó bí ló fi ń ṣògùn nínú ayé ìkan náà ni ọmọ ló ti máa fa ìyá ẹ̀ lọ síbi tó ti máa fi ṣe nǹkan fún un nítorí kó lè lówó lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ nípa ẹ̀ kì í ṣe pé bóyá mi ò gbọ́n yín mo gbọ́n yín àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ò sí lọ́wọ́ tèmi mọ́ so ẹjọ́ yìí ti dé court ọ̀rẹ́ yín sọ̀rọ̀ ó yí lórí o ó ṣe kinní kan kò kan èmi because nígbà tí a ti confam nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti table file wọn sí court ṣe ah. understand so the only thing tí mo lè sọ fún yín ni wípé ẹ gba lọ́yà ah. ṣe understand so ẹ gba lọ́yà kí gbogbo wa pàdé ní court tí a bá dé court bóyá ìyá yín jẹ̀bi o bóyá wọ́n jàre adájọ́ ló máa jẹ́ ká mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tí ẹ gbé wá síwájú mi kò sí nǹkan kan tí mo lè ṣe sí mi ò ní agbára kankan lọ́wọ́ tí bá sọ fún yín pé nǹkan báyìí mo fẹ́ ṣe mo ń purọ́ tán yẹn ni so ẹ jẹ́ kí gbogbo àká pàdé ní court. Ah. ẹ jọ tó ló lọ ṣe àlè àlè rí wọn. Um, why not tẹ́lẹ̀ rí wọn tẹ́ bá fẹ́ rí wọn yẹn wọ́n ṣe problem. mo ní wọn. ọlọ́pàá orúkọ mi ni Sandra um, mo wá láti wá ṣe ìjẹ́wọ́ ara mi ní police station bíbá because ẹ̀rọ kò jẹ́ kí n gbádùn ní ẹnu ọjọ́ mẹ́ta so mo dẹ̀ fi pé bóyá tí mo bá sọ nǹkan tó wà lórí ẹ̀mí mi bóyá ọkàn mi á lè balẹ̀ torí mi tí ẹ lè sùn. nípa ikú um, arábìnrin kan tí ó jẹ́ Yẹmí tí um, ó ṣaláìsí ní ẹnu ọjọ́ mẹ́ta ọdún òun ni mo wá sọ nípa ẹ̀ kì í ṣe pé bí a ìfẹ́ náà ni mo fi ṣe àbí mo mọ̀ wọn náà ṣe kò jẹ́ pé gbogbo ẹ̀kọ́ gbogbo ọ̀sẹ̀ yé mi ní bó ṣe ṣẹlẹ̀ mo mọ̀ pa èyí ni. Sandra ó ṣe wáá dirú báyìí ni ṣé kò yẹ kó lọ èsì tán náà yìí ni oníkàbá ẹgbẹ yẹn mi kàbá ẹgbẹ yẹn mi ìyẹn mi ló wà lórí ìjókòó sí i. O wà ń bẹ̀ o sùn kankan nǹkan rí mọ́ fóònù. wọ ẹmí ọ̀rẹ́ anybody jà Sandra wọ́n tó ń le jù náà ìwọ ló ń pariwo kábẹ bẹ̀rẹ̀ mi ò kábẹ ẹni ẹ tó bẹ̀rẹ̀ mi tó ń sìn báyìí ojú kò ó le jù wọ́n tó ń le jù náà. girls ẹ fi Sandra sílẹ̀ mímọ ọ̀rẹ́ mi kò ń ṣèbù mo mọ bó ṣe wà yìí tó bá dọ̀la gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀rẹ̀ aṣọ pé ta ló rán yín iṣẹ́ ẹ fi sílẹ̀ ọ̀rẹ́ mi ni wo Sandra mo ní any mind i'm good with you i don't have anything against you so yeah so whatever you have in mind please just let it go Shubo. at least smile. Yemi, you know how much I love you. ọmọ pé mo náà ní àìkà máa jà bọ́ kí léyìí kàn rí bákan bákan náà ṣé yóò kí n notice mi gbogbo ìgbà tá yẹmí yẹmí yẹmí yẹmí yẹmí nìkan òun ló máa get attention tó bá di pé adébì kan wọn òun nìkan ni gbogbo èèyàn máa fẹ́ bá ya picture tábàdébì kan táwọn ọkùnrin bá pọ̀ ńbẹ̀ òun nìkan náà máa fẹ́ gba nọ́mbẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn kò ń ṣojú lásán mo dẹ̀ ti bí mo ní pé kó já wa náà sí. mo sọ ọ̀bẹ yẹn ẹ̀rọ ìfẹ́ nìyà ó lè ràn fẹ́ lára tó wọ̀lẹ̀ ṣe ń rọ̀ ṣọmọ lọ́mọ. ẹ̀rọ ìfẹ́ wo ẹ̀rọ ìfẹ́ wo kí ló ń ṣe tó ń sọ̀rọ̀ bíi bébì báyìí ṣé ó fẹ́ sọ pé òun gbogbo ń lọ ni ìgbọ́ ìwọ náà sọ pé ẹran ọ̀fẹ́ ló ní lára àbó òun kankan tó fi ń rọ̀ọ̀ṣì ẹ̀ báyìí. Sandra <clears throat> what are you talking about we both know this is just from God like I, uh, people naturally like me so. ó jẹ́ já wa sí ẹ wọ ìjọ nítorí Ọlọ́run ẹ má tẹ̀gbé yẹn wá ìjàlá wá ṣètò tún ní ẹran ọ̀fẹ́ please please ẹ jọ. kò sí wàhálà ó wà lára ẹ máa dá lò lọ ṣé ti gbọ́ ó ti tán nù ẹ ẹ fọ ara yín kẹ dáríjì ara yín ṣe gbọ́. ẹbí ti forgive ẹ o she's my friend now she's my boo. but you at least let's have something to drink. yeah uh, yeah that's eh, okay true. i'll be back. okay. Sandra yẹmi yẹmi ó kọ́ ni ìjà wá sí ìwà. ó lọ ń jẹ ayé sí i. ẹ ẹ ẹ mọ̀pá tó tẹ̀ ń sọ lẹ́nu wo ń jọ. jẹ́ ká mọ bàbá tó ń ṣiṣẹ́ yẹn. báwo ló ń ṣiṣẹ́ wo jọ. Ah, ah. mo sì rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run kò sí kankan wà láàyè wàhálà it's just god because really we mọ̀ kọ́ tẹ̀ ń pa god ni mo jọ ẹjọ́ tó gbé kọ́ ọkà mọ́ ti kàjá wa. it's god. thank you. this is for my friend. you this see ṣe é kó ṣáyé lẹ́yìn rẹ̀ lọ́dún àwọn ọmọ ẹ̀ bí ti mọ̀ ní ọjọ́ tí dẹ̀ ṣe ṣẹlẹ̀ yìí. ìkàwà ni ẹ o nítorí owó jíjẹ o lè pa ọ̀rẹ́ ẹ o tún láyà o tún fẹsẹ̀ ara ẹ̀rìn wá síbí ìbáyìí wá sọ. ọkọ tó kó sínú mi ìtọ́jú olómi nìkan ló fìyà jẹ ní ọmọ ìjọ mẹ́jọ kó pọ̀ ju ìjọ. àwọn òtítọ́ ìwọ kọ́ ló máa sọ fún apá máa fi yàn jẹ ìjọba fúnra wọn máa fi ya ìṣe nǹkan tó ṣe náà máa fi jẹ ó pààyàn nínà ó. ẹ̀rọ ọ́fíìsà sá please take care of me ọ̀dọ̀ gba ọgbọ́n statement ẹ̀ mi okay stay back sit all right madam just madam madam nítorí ohun jíjẹ please take care of me i don't see am again please stand up. ele yẹn máa burú o. mo ra ẹnì kejì mo ra ẹnì kejì ṣebí wọ́n ní òbí ẹni ìyá tó jìyà lórí ẹ̀ ìyá tó làkàkà lórí ẹ̀ níyà tó ṣe wàhálà lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ rírí mu ọjọ́ ọ̀kẹ́rẹ́ ìyá yìí pé bisùn torí tiẹ̀ ló má pọ̀ jù ọlọ́run wá ṣe é wá dá ẹ lóhùn ó wá gbé burújí fún ẹ kàkà kó o wá ronú kó o tọ́jú ìyá yìí kó o sọ oore tó ṣe fún ẹ kó o san fún ìyá ló máa fi ń ṣẹ̀san oore fún ìyá ló máa fi ń ṣẹ̀san oore fún kí ni ìbá àṣẹlẹ̀ tó wá jẹ́ wípé abiyamọ tó yẹ kó jẹ̀gbádùn lórí ọmọ ló wá dẹni tí pọ̀jù kan ń bá lábíamọ tó yẹ kó máa fẹ̀yìntì kó máa jẹun ọmọ lásìkò tí gbogbo ẹ̀ ń dùn yìí ló wá tìmọ̀nú àhámọ́ kí ló dé tó rò ó mo rẹ́ni kejì rò ó dáadáa kó tó pẹ́ jù ó rò ó dáadáa kó tó pẹ́ jù ó ó gbọ́. ọ̀ka. Okay. Okay, I don't give the woman the money. Oh. Oka, hope there's no problem. Oh. Okay, Station, take take me to the station. Okay, wait take me to the station. station, station, please, station. Oka, hope there's no problem. Hey, jẹ́ ká máa dúpẹ́. Because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo wà ní àhámọ́ tó ṣe é pé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ìyà àìmọ̀dí àmọ́ mo rò lọ rọ́gbọ̀n i pé issue tí mo ń ó yàtọ̀ sí gbogbo àwọn tó kù ṣe understand and again Sandra tí à ń sọ̀rọ̀ pa ẹ̀ òun fúnra rẹ̀ ló fẹ́ sáré rìn wá síbí ló wá jẹ́wọ́ wípé òun lòun ṣe kó pa ọ̀rẹ́ ẹ̀ um, pẹ̀lú ìwádìí tí a ṣe so a rí wípé mọ́mì yìí ò mọ̀ kankan nípa ẹ̀sùn tí ìjọba fi kàn but mo try láti reach yín nọ́mbà yín ọ̀dọ̀ òun ni mo fi pe àwọn mo fi ni mo fẹ́ lọ but so far so good àwọn máa bá yín lọ sí ilé ní èmi. so mama bí mo ṣe ń wò yìí kídìnì kan ló wà lára yín. ọmọ tẹ̀dẹ̀ torí ẹ̀ ṣiṣẹ́ jìyà ó tún wọ̀nyí ṣùṣù ó lẹ́yìn lè pa ìyàwó òun. bàbá sá eh, ìgbà tí èmi àti inspector ọlátúnjì máa dé sẹ́wọ̀n sẹ́sà ni ẹ confam woman yẹn dead. ọmọ mi ṣòun rere tí a dára o. ọmọ mi gbọ́ tèmi tí a dára o. ọmọ mi ṣòun rere tí a dára o. ọmọ mi gbọ́ tèmi tí a dára o bọ́mọdé bá hùwà burúkú wọn ní màmá rẹ̀ ló kọ́ bọ́mọdé bá hùwà burúkú wọn ní bàbá rẹ̀ ló kọ́ ìyá mi fọ̀nà tó dá omi láàyè ayé tí mo wà yìí mi o ayé ọmọ mi ṣùn rere tí á dára ọmọ mi ṣùn rere ó ṣùn rere ọmọ mi ṣùn rere tí á dára èyí tí mo bá fi gòbí fún ẹ má ṣe jẹ èyí tí mo bá fi gòbí fún ẹ má ṣe gbà ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo bá fi bá ẹ sádàkún gbọ́ ọmọ mi torí mi lọ́lọ́run kejì rẹ̀ láì àlẹ́yìn tí mo fi kọ́ bí fún ẹ má ṣe jẹ́ bí mo bá bí mo bí mo bá fi kọ́ bí fún ẹ má ṣe gbà. ṣùgbọ́n tí mo bá bá ẹ sọ dákun bọ̀ ọmọ mi ṣan rere ó ṣan rere ọmọ mi ṣan rere tí á o. torí pé ipa tàbí àmọ́ ń ké nínú ayé ọmọ torí pé ipa tàbí àmọ́ ń kó nínú ayé ọmọ ó pọ̀ gan ni ṣòun rere o ṣòun rere èèpọ̀ tèmi tìyá dára o ọmọ mi ṣòun rere tìyá dára o ọmọ mi gbọ́ tèmi tìyá dára o ọmọ mi ṣòun rere tìyá dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára